wípé ní ọjọ́ yẹn a sọ̀rọ̀ tó one hour thirty minutes tó fi dá wọn ní tíátà yẹn àwọn àgbàlagbà oní tíátà ni ló fi dá wọn dúró sínú ṣọ́ọ̀bù ẹ̀ tó ní káwa wọlé sínú ṣọ́ọ̀bù náà ní gbogbo àmọ́ ti dá sí méjì pé káwa náà wọlé síbẹ̀ bàtà débẹ̀ ó ṣàkí wá jọyẹn mo rí àríkẹ́ ìyẹn náà ṣàkí mi àwa méjì la lọ àjókòó mú kí gbogbo ẹni tẹ̀ ń darapọ̀ mọ́ wa sítórì bí ṣe pa bọ́bẹ ṣe bíbá ìlà máa ti ṣe ibi tó máa ti ṣe ni because àlùjọ yẹn is my register complaint ibi ìbàyẹn ni máa ti sọ Toro òun náà ló dárúkọ orúkọ yìí ibi tá a máa ti sọ gbogbo ọ̀rọ̀ yìí lélẹ̀. kí má fa ọ̀rọ̀ gùn ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àjókòó bá a ṣe jókòó báyìí Lizzy ò tẹ̀ jẹ́ ká jókòó ẹjọ́ ló fi kọ́kọ́ pàdé wa pia ẹ ṣeun o àwọn rí fídíò yẹn o àwọn pípò yẹn ti fẹ́ gba ẹ̀mí òun àwọn pípò yẹn ti fẹ́ pa òun ló bá ní kí n jókòó ó ṣàn ṣó fídíò fún mi lórí chat aṣọ nǹkan mi gan kò yé mi màá kàn nìyẹn ó yé mi ó yé mi ó yé mi ẹ mọ̀ gbàtọ́ sọ gbogbo ẹ̀rọ yẹn tán ọ̀rọ̀ tí mi sọ ẹ̀ mo lẹ́lẹ́rìí o ẹgbọ́n tí mi sọ wípé brọ́dà wa yẹn fámìlì ọ̀gá ẹ ti mọ bàbá tí mi sọ bàbá wa lálùbáríkà tí wọ́n jẹ́ president ANTP àwọn ọmọ wọn gangan ọmọ wọn lọmọ tí mi lẹ́ni tí mi sọ yìí ẹni yẹn wá jẹ́ ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n àdúgbò lọ jẹ́ àjọ lọ sọ́dọ̀ ní day one gbàtà jáde bẹ́ẹ̀ ṣáà mo máa sẹ́ńdì káàdì sí mi ó ṣe owó náà lọ́jọ́ náà lọ́hùn kò ń ló ṣe owó yẹn o ó drop account mi pé alhaji máa sendi owó sí mi ìyẹn ọkọ ẹ̀ ó ní kí n fi káàdì o pé à pé kò easy náà iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kò o e. ṣe program yẹn fọ́wọn tí mi ò tiẹ̀ kọ́ bọ́wọ̀n èèyàn ṣe máa bú mi bọ́ ṣe máa flag page mi àmọ́ lọ́ flag page yẹn jọ yẹn àwọn olóhùn mọ̀ kan máa flag page yẹn kìnnìkan kìnnìkan gbàtà máa fi máa délé mo rí alert owó tó fún mi lẹ́yìn ìgbà yẹn ìgbà tó dọjọ́ kejì Lizzy ló kọ́kọ́ pè mí ẹ kú rìn àná o kìnnìkan kìnnìkan ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ẹjọ́ èmi ò tètè mọ̀ pé irú èèyàn báyẹn ni Lizzy Anjorin ó bẹ̀rẹ̀ ẹjọ́ yìí débi wípé kò wá ṣe pé ẹjọ́ lásán á máa sọ ti ti àánú tàánú pé à òun ò níyà pé tó bá pé òun níyà ni gbogbo nǹkan yóò ní ṣẹlẹ̀ sóhun tó bá pé òun níyà ni nǹkan tó ń bíbù yìí ń ṣe ìgbà wo ibi tí mo ti kò sí nìyẹn o lẹ́yìn eléyìí a bẹ̀rẹ̀ sí máa send link àwọn blogger sí mi kí lọ wò ó kí lọ wo gbá kí lọ wà wo mo á bèrè lọ́jọ́ pé ah ìyá kí ni nǹkan tẹ fẹ́ gangan gangan ó wá ń jẹ́ yé mi pé ẹ pé kí bóun ṣe àwọn prógráàmù yẹn so that àwọn èèyàn á lè mọ blogger yẹn ṣe ń pe òun kọ́ ni òun rí mo ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ìyẹn yìí papọ̀ mọ́ iṣẹ́ wa ká fẹnu tún èèyàn ṣe ká sọ̀rọ̀ èèyàn ní dáadáa mo ní ìyẹn kéré bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ bá mi máa tẹ love àti like wọ́n flag show yìí gan-an wọ́n ń flag ẹ̀ gan bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn o mo bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o hmm. mo bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o bí mo ṣe ń ṣe ṣóò kan báyìí kì í tún ṣe kan tán Lizzy máa ti sẹ́ndí líǹkì mi sí mi ah, ṣé mi rí bí báyìí ṣé mi rọ́hùn ah, mo ṣáà ń ṣe mo ń ṣe mo ń ṣe ìgbà tó wá yá iṣẹ́ yẹn sú mi pé ah, mi ò ráyè ṣe gbọ́ àwọn program tó yẹ kí n ṣe ó wá sẹ́ndì owó sí mi ó sẹ́ndì fifty thousand sí mi mo ti fẹ́ ṣe bí ṣáàtò oṣù mẹ́ta ó sẹ́ndì fifty thousand sí mi ó ní kí n fi ra káàdì ìgbà a ó tún bẹ̀rẹ̀ tó tún máa sẹ́ndì oríṣiríṣi sí mi ìgbà wo ìgbà tíṣẹ́ yẹn wá wọ ara gan tó yẹ pé Lizzy Anjorin máa pè mí ní one o'clock ó máa pè mí ní twelve ìgbà míì mi àti Lizzy máa jọ bẹ̀rẹ̀ ẹjọ́ láti aago mẹ́wàá a máa rojọ́ di one thirty lóru Nigeria time ìgbà tó wáyá ó di pé kó máa fún mi ní àwọn link tẹ́ bá rí program kan tí mo ṣe ń gbà kan tí mo sọ̀rọ̀ òun ìyábọ̀ àwọn kí lórúkọ àwọn onítìátà yìí Saheed Balogun anko òun ló fún mi ní gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn nǹkan báyìí ló ṣe fóun nǹkan báyìí ló ṣe fóun tẹ́ bá rí gbogbo àwọn fídíò yẹn ẹ rí i pé mo máa ń sọ bẹ́ẹ̀ ni pé mo wà ń bẹ̀ ni Lizzy ló fún mi ní gbogbo àwọn kílípù yẹn pé kí n sọ wọ́n yìí flag wa ẹ má dáwọ́ love àti like yẹn ẹ má dáwọ́ ẹ dúró Lizzy ló fún mi ní gbogbo àwọn kílípù yẹn pé kí n máa sọ ok mo ń ṣe prógrámù yẹn lọ mo ń ṣe lọ eléyìí táwọn kan bá ti rìn jáde sí báyìí ó ti rí ó ti send link yẹn sí mi kí lọ wo kí lọ wo kí lọ wo ṣẹ́dá mọ̀ pé àwọn blọ́gà wa yìí èyí tó pọ̀ jù nínú wọn wọn ò ṣe ṣòtò kéré jù two hours three hours ni màá wá wo ṣóòṣó torí tí ò bá wo ṣóò dáadáa báwo ló fẹ́ mọ bí o ṣe fẹ́ fún wọn lésì láàrin ọjọ́ kan Lizzy lè sẹ́ndì ṣóò mẹ́rin sí mi márùn-ún gbà tó yá mo ṣáà ń dá wọn yẹn lóhùn gbogbo àyẹ̀lẹ̀ máa ń rí ti máa ń dá wọn lóhùn ti máa fèsì eléyìí ti máa fèsì tọ̀hún ti máa fèsì gbá lẹ́yìn àwọn blọ́gà méjì náà ni mo rẹkọ ẹ má bínú ni mo dámọ̀ dáadáa lórí social media mama board, àti dorcas ni mo dámọ̀ lórí social media yìí gbà yẹn ṣe rí gbogbo àwọn tó kù yẹn Lizzy ló jẹ́ kí n recognize wọn Lizzy ló jẹ́ kí n mọ̀ wọn. nípa pé kó sẹ́ndì program tí wọ́n fi bu tó fi sọ̀rọ̀ sí tó bá dẹ̀ ti sẹ́ndì ẹ̀ sí mi tọrọ àánú tó bá yẹ kí mo parọ́ mọ́ Lizzy ó kèmí àtọ́lọ́wọ̀n ba tọrọ àánú ni Lizzy ló máa fi gbé fún mi pé à jọ kí n ṣàánú òun ṣé mo ó ń jẹ́ kí n máa ríra mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé èmi lẹni tó lè ẹ̀pù ẹ̀ èmi lẹni tó lè ṣàánú ẹ̀ èmi lẹni tó lè gbà á nígbà yẹn èmi ò mọ wá rárá fún gbogbo àwọn tó ń blame mi mi ò mọ wá díwé tó fi ń bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ lèmi ń gbọ́ torí mi ò tí ra ìdá ẹ̀ mi ò súnmọ́ mi ò dẹ̀mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ láàárín òun àtọ̀wọn onítíátà yẹn tí mo ṣe ṣó fún Tóyìn Àyìnmákù kò ṣe ẹ̀yìn ẹ̀ gbogbo àwọn ṣó tí bá ṣe ń gbà yẹn kò ṣẹ̀yìn Lizzy Anjorin bí mo ṣe máa ń ṣe àwọn ṣó yẹn nìyẹn ìgbà tó wá yá ẹ notice ìgbà kan ẹ notice ìgbà kan pé ìgbà tá a bẹ̀rẹ̀ ṣó yẹn àwọn blọ́gà kan jápa tí bá ti fèsì wọn báyìí wọn ò ní sọ̀rọ̀ mọ́ ìgbà kan wà gbogbo àwọn blọ́gà yẹn yọ ẹnu kúrò ní ọ̀rọ̀ ẹ̀ bìkọ́sọ̀ wọ́n pé ah bọ́bọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tó kàn dojú lọ wọn yìí níbo ni bọ̀bọ́ yìí ti wà báwo ló ṣe mọ gbogbo fàṣíọ̀ wọn wọn mọ̀ pé Lizzy ló ń fún mi ní gbogbo kílípù yẹn and then ẹni tó bá sọ pé Lizzy òun ka comment irọ́ ni nìyẹn pa o gbogbo comment tó ń lọ lórí social media Lizzy máa ń ṣa comment jẹ ni bí ìgbà tẹ́lẹ̀ yẹn bá ń ṣàgbàdo jẹ gbogbo kọ́mẹ́ǹtì kò ń ṣe pé lórí péjì tèmi nìkan lórí gbogbo ẹ̀yin bloggers lórí gbogbo ẹ̀yin bloggers Lizzy ó máa ń ṣa kọ́mẹ́ǹtì jẹ ni bọ́n ṣe ń ka kọ́mẹ̀ntì òun ló jẹ́ kí n mọ̀ pé àkọ́mẹ̀ntì ah, náà máa ń ṣe kókó lára péjì náà wọ́n báwo lọ́ máa bú mb kan tó ní block wọn òun ló jẹ́ kí n mọ̀ pé you need to block them torí èmi tẹ́lẹ̀ ẹ bú mi ẹ bú mi kò kàn mí èmi ti ṣe program tèmi ni òun ló jẹ́ kí n mọ̀ pé no ah ṣé mi mọ̀ pé kọ́mẹ̀ntì yẹn ṣé mi mọ̀ pé ó máa ń distract àwọn èèyàn ni àwọn tó bá ti bú ẹ you block them you do this you do that àmọ́ ìgbà tí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn mo kọ̀ rí wípé àwọn èèyàn ò wò mí dáadáa mọ́ àmọ́ la wípé nǹkan tó fi dè mí mọ́lẹ̀ ni wípé àwọn èèyàn kàn éè tó òun wílílì tóun ò mọ̀ nǹkan tóun ṣe fún wọn nǹkan tó fi dè mí mọ́lẹ̀ nígbà yẹn ni pé torí ògo torí pé òun kọ́lé torí pé òun kọ́lé ẹ mọ̀ kò sẹ́ni máa sọ̀rọ̀ yẹn fún pẹ̀lú tara àánú tí Lizzy bá dẹ̀ ń bá yín rojọ́ tó bá kọ yẹn àti Lizzy nìkan ah, hmm, hmm tí Lizzy bá ń bá yín rojọ́ tó bá pẹ̀ yín àti ẹnìkan ẹ ẹ lè mọ̀ pé Lizzy ní ẹ ẹ lè mọ̀ pé ó náwọn ìwà àríkèrèkè lọ́wọ́ arábìnrin yìí tó bá ti ń bá mi sọ̀rọ̀ dòru ní dòru ní àṣàbẹ̀ à ń ṣe lọ à ń ṣe lọ à ń ṣe lọ à ń ṣe lọ bá ṣe ń bá ilé ìjà là ń bá tọ̀hún jà bó ṣàrí pé ah kí ló dé àwọn ìpolówó kan tí mo ti ní lọ́wọ́ gbogbo àwọn ìpolówó yẹn sá lọ kí ló fà á àárí ìpolówó gbà gbà tá àárí ìpolówó gbà lẹ́nu pé mo ń bá Lizzy ṣe nǹkan yìí ó ní ẹ iṣẹ́ yẹn pé àwọn èèyàn ò àwọn èèyàn pé òun máa tó bá ké bẹ́ẹ̀ mídíà yé mi dáadáa mo mọ̀ ń pa mídíà ṣẹ́rí gbogbo àwọn tó ti eighteen yẹn èmi máa create new lover fún yín tí wọ́n máa rí good side good side of you ó wà ní òkè mo máa create group lórí social media mo create group bíi mẹ́rin mo create page náà mo wá ní òkè let me call the group Lizzie and Johnny lovers mo wá create ẹ̀ gbàtí mo wá create ẹ̀ màá wá lọ síbi àwọn fíìmù tó ti ṣe tẹ́lẹ̀ màá mu tí bá ti mu èmi náà ni máa fowó push ẹ̀ kó lè ní more viewer tó bá ti ní more viewer àmì sáà ń ṣe gbogbo àwọn aspect yẹn débi pé more people come to the group láti lè join yẹn gbogbo àwọn tó ti yé ètí ẹ̀ àwọn lomi gan pè mí pé àwọn ò láìkè Lizzy Anjorin o pé torí tèmi pé kí ni mo rí lára ẹ̀ tí mo fi mọ́ mi èrí kankan pé mi kàn rí pé dáhùn pé wọ́n fi ìyà jẹ arábìnrin yẹn ni nǹkan tó sọ fún mi story yẹn lèmi náà sit lé lórí tèmi náà sọ fún ọ̀hún èèyàn mo ṣàbẹ̀rẹ̀ sí ń convince ọ̀hún èèyàn lọ mo bẹ̀rẹ̀ sí ń convince ọ̀hún èèyàn lóríṣiríṣi bẹ́ẹ̀ ni alájà múlẹ̀ ni alájà múlẹ̀ ọ̀rọ̀ alájà múlẹ̀ là ń sọ lórí ìkànnì yìí ọ̀rọ̀ alájà múlẹ̀ ni ẹ ṣe jàre tí ẹ gbàgbé àkọ́kọ́ fídíò tá a máa ṣe lórí ìbẹ̀rẹ̀ Ìkòròdú Sky News ọ̀rọ̀ alájà múlẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kí má fa ọ̀rọ̀ gbẹ̀yìn èèyàn mi mo ṣáà rí pé gbogbo àwọn tí wọ́n ń gbé polówó wá gbogbo wọn sá lọ. atumania kí má wọrí pé ibi ṣe wà yìí kí má wọrí à pé kò sẹ́ni tó dúró tòun kan tóun máa ṣe fún wọn lásán surprise ni ẹ kémi má wo kinní kan á ṣàbẹ̀rẹ̀ wọn gbé mọ́ra yìí a wá bẹ̀rẹ̀ ìjà yẹn mo bẹ̀rẹ̀ ìjà nígbà tí ìsọjí ọlọ́wọ́ gbọgbọrọ normal nǹkan tí sọdí ṣe ò dáa tí gbogbo wa mọ̀ wípé kò dáa àmọ́ èmi ò mọ Sọjí rí because kò wá relevant lójú tèmi I just know my Mama Esabod and Dorkas àwọn tèmi mọ̀ tèmi mọ̀ nígbà èmi ò ní sọ pé àtúrí Àwùjáre kí tọ́tán lẹ́nu àwọn tèmi mọ̀ nìyẹn òun ló send líǹkì eh, eh, ọlọ́wọ́ kúkúrú Lizzy Anjorin ló send líǹkì ẹ̀sìn pé kí n wo nǹkan tí bọ̀bọ̀ yìí ṣe fún òun kí n wo nǹkan tó ṣe sínú ayé ọ̀wọ́n ó sọ ọ̀rọ̀ débi wípé àánú ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe mí ó ní kí n fọ́lù ẹ̀ lọ́wọ́ gbọgbọrọ wọn á fọ́lù ẹ̀ ó wá fún mi ní ó máa fún mi láwọn kílípù iṣẹ́ tí ọlọ́wọ́ gbọgbọrọ fi bú tó fi bú ọmọ ẹ̀ tó fi ṣépè fún ọmọ ẹ̀ wọn á wo etí sọjí fi ṣépè fún ọmọ ẹ̀ mi sábà máa ń tẹ̀lé yẹn ìyẹn ó mọ̀ kí mo wà lórí péjì òun àmọ́ ìgbà tí èmi náà wá rí nǹkan tí bọ̀bọ̀ yìí ṣe gbà nǹkan tí bọ̀bọ̀ yìí ṣe ó burú o báwo lèèyàn ṣe máa ní ọmọ tó máa ṣépè fún ọmọ pé ọmọ máa kú gbogbo ìgbà yẹn mo ṣàtúngbè jẹ tí máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sọjí ṣe gbogbo àwọn nǹkan yẹn ńgbà yẹn gbogbo ìgbà yẹn tí bá ti bá àwọn èèyàn jà lórí. ẹ mọ̀ pé mo ti bá èèyàn jà tán tó yẹ kí lọ sùn tí mo ti ṣe analyst tí mo ti bá àwọn ẹlòmíì pò Lizzy tún máa pè mí ní o ẹjọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn program tí mo ṣe tẹ máa ń gbọ́ ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o wàá tún bẹ̀rẹ̀ sí ń rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ ah, òun ṣoore fáwọn kan òun ṣe kinní kan tá a bá wá fèsì sọjí ká tó fèsì sọjí tán blọ́gà mi tún ti jáde èmi ò ń rí wọn òun náà ló máa lọ bọ ló máa lọ mú líǹkì wọn wá pé ṣé mi ò rí ni ẹni tún ti bú òun o ah, ẹni tún ti ṣe kíní kan fún òun o ah, ẹni tún ṣe kíní kan èmi ò rí gbogbo àwọn pípò yìí ṣẹ́ni bóyá ti sọ fún mi yẹn ó ti sọ máa ní alájà kí ni ká wá ṣe ń sìn ah mo máa fèsì ẹ máa tún stage show lọ́jọ́ kejì fún ẹni again and then kí tó stage fóun fún èèyàn mo ní láti lọ wo bíi fídíò bíi mẹ́wàá tó ti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láti lè mọ bẹ́ẹ̀ ni yẹn ṣe sọ̀rọ̀ láti lè mọ àwọn nǹkan tẹ́ni yẹn ti ṣe tí mo lè ẹ mọ̀ ìwọ tó fẹ́ tákù èèyàn just like bí ìgbà tíyàn fẹ́ omi ìmọ̀ bí ṣe lè put ẹ̀fẹ́yìntẹ́ ń gbọ́ mi o kàn le stage o kàn le stage show fẹ́ni tí o mọ bó ṣe ń ṣe ní gbogbo àárọ̀ ṣe mọ̀ pé mo ti pẹ́ sùn Lizzy Anjorin ti bá mi rojọ́ rojọ́ rojọ́ wo òru tó yẹ kí n ti bá wá sọnù two hours màá wá jí ti bá jí ní six o'clock ẹni tó link tó sẹ́ni sí mi yẹn màá wá lọ wo ṣáàtẹ nìyẹn mo gbọ́dọ̀ wo program bíi márùn mẹ́wàá kí lè fi mọ nǹkan tí máa fi fèsì fẹ́ nìyẹn ah, mo fi àsìkò yìí kí Adéyínká ọmọ ológo ògo ńlá ìyàwó mi ìyàwó àlùjọ ìyàwó àlùjọ ìyàwó mi ìyàwó mi ooo ẹ bá mi gíyàwó mi ooo dágàsì adéyìnká ooo ọmọ ìbàdàn nílò mi ò lè mú màá kí ẹ níbẹ̀ yẹn o bá mi kí màmá mi ooo ẹ sá mọ́ọ̀nì. ẹ̀yin ọmọ ìbàdàn méjì ìbàdàn májà májà májà májà tóbi ìkárà wájú ó wọn lẹ́rù o ìbàdàn dé ọ̀rọ̀ dé o ìbàdàn tí o lè sọ̀rọ̀ ojú mà ló ń tì í o tẹ́ ẹ bá lànà ìbàdàn ló mọ̀ ó mọ̀ láìpò ìbàdàn méjì ọgọ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mi ń sọ lọ wá bẹ̀rẹ̀ bàbá yẹn ní èmi ìta ń fèsì lọ́wọ́lọ́wọ́ yẹn náà tí yẹn bá rí i pé mo ti fèsì òun ẹni yẹn máa reply mi màá tún sáré lọ bẹ́ẹ̀ nìyẹn náà ó di gbùdùgbùdùgbùdù ó di gbùdù àwa ṣe kínní ìdẹ́bi wípé ọlọ́run ọba fún wa ṣe nígbà tí mi respond fún gbogbo àwọn bloggers yẹn mo dọ́dọ̀ ìyàwó mi yìí mo dọ́dọ̀ dọ́kàs náà nígbà yẹn náà torí mò ń pẹ́ dọ́kàs mi ò fẹ́ ẹ̀mọ̀ mi ò ń tètè àmọ́ ìgbà tó yá tó pè mí pé hàn ṣé mi ò rí nǹkan tí dọ́kàsì ṣe fóun ni òun àti sọjí dọ́kàsì àti sọjí lọ́fẹ́ gbẹ̀mí òun sọ̀gáàsì jọjí ọ̀rọ̀ fọlá ọ̀rọ̀ kìnní gbogbo ọ̀rọ̀ fọlá pátápátá all the story ó download ẹ̀ fún mi. ẹ love àti like yẹn ẹ jọ ẹ má gbọ́wọ́ kúrò nítorí ọlọ́run wọn kàn ń ṣe lásán ni gbé pósí nìyẹn gbé pósí àtọwọn lazy warrior àwọn ẹ kí lorúkọ ẹ àwọn slay mama àtọ̀wọn olórí burúkú bọ̀bọ̀ celebrity corner àti àtọ̀wọn ọmọ wèrè twenty two twenty three years tó ń fún ní twenty twenty thousand àwọn lọ́n flag yẹn lọ́n flag ẹ bá mi máa tẹ love àti like ẹ bá mi ṣí ètò yìí dáadáa. nígbà yẹn náà mo tún ṣe kọlu Dorkas àmọ́ mi ìmọ̀kọ́ tí Dorkas rí kò fún mi lésì ó kàn ń wò nígbà tá a kú lọ́dọ̀ Dorkas mo ń gé ọ̀rọ̀ yẹn ni o torí ọ̀rọ̀ yìí sórí yìí pọ̀ gan lórí ọ̀rọ̀ Lizzy torí pọ̀ gan pàtí mo kú lọ́dọ̀ Dorkas ọjọ́ kan mo wá ṣe ṣó ṣó yẹn wá ta bá màmá òun àti màmá yìí wà ẹ mọ̀ kó ń parọ́ fún yín pé ọ̀dọ̀ màmá ni mo wà màmá ló rán mi wá bóun irọ́ ni Lizzy ń pa o ìyá Ìsá bọ́ọ̀dù kọ́ ló rán mi wá o bí ọ̀rọ̀ ṣe jẹ́ láti lẹ̀ ni mò ń ṣàlàyé lórí ètò yìí kò sírọ́ kankan ń bẹ̀ o. tẹ́ bá ń gbọ́ alájà múlẹ̀ Lizzy Anjorin ló ń pè bẹ́ẹ̀ ó máa ń múlẹ̀ gan o kí má fọ̀rọ̀ gùn. nígbà yẹn àárín màmá àti Lizzy gún Lizzy sáré pè mí ni àlùjọ ha alujo wo sátó ṣe yẹn ha sátì yẹn ọ̀rọ̀ yẹn ti ta bá màmá mo níbo ló tàgbà o o ti ta bá màmá ó ti ta bá màmá ó ti ta bá màmá lọ delete ẹ lọ delete ẹ mo delete ọ̀rọ̀ yẹn ìgbà tíjà máa wá dé láàrin òun àti màmá òun náà ló sọ fún mi pé yá bóyá máa kọ́kọ́ ṣe ni pé á pè yín á wá bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tó yẹ pé tẹ̀yìn kò bá ṣọ́ra ẹ máa hate ẹni yẹn. pia style tó màmá fi ń gbowó lọ́wọ́ òun màmá ti gbẹ́yẹ báyìí lọ́wọ́ òun ìgbà tóun bímọ pẹ̀lú ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ kí imagine àlùjọ eh? àlùjọ tó bẹ́ẹ̀ pé òun níyà láyé ni kí imagine òun fún màmá yẹn lówó màmá yẹn gba owó lọ́wọ́ òun àlùjọ màmá yẹn màmá yẹn tún ti ń ṣe báyìí fọ́ wọn. कुश्मा मी कुष्मामी